olèyàn wá ń dáhùn wọ́n ṣe àtàlátọ́ra lọ Muhammad ẹni náà wá sọ̀rọ̀ kan ó dìde ó lọ ó sọ fún pé sí àwọn tí ó sọ tọ́ndẹ̀ ló ń gbàgbọ́ dáńtà láti wọ́lọ́ kọ́ wọn àwọn kan ni wọ́n kọ́ wọn ọ̀ kọ̀ọ̀kan kí àwọn ẹ̀yẹ kú iṣẹ́ náà á kí àwọn ọ̀dọ́ wa kí ìmọ̀ rẹ̀ ọlọ́mọkàbí Oh, oh. Look at bomb. a máa kí àsìkò ní jẹ́ kí á lè kí wọn tó bí ó ti tọ́ àti bí ó ti yẹ ṣùgbọ́n lẹ́bàá ṣe mọ̀ wọ́n láti ti fẹ́ ti fẹ́ láti mọ̀ wọ́n ní ẹni tó fẹ́ràn iṣẹ́ ọlọ́run tó sì ní fẹ́ àwọn ọmọ kéékèèké àwọn alágbègbè àkọ́tà náà mọ́ fúnra wa káàkiri ọmọ kan pé arẹ́ṣọ́wà nínú àwọn ọmọ tó dáwà lóhùn bàbá wa lóhùn ìgbẹ́sàn àmẹ́yà àwọn ọ̀rọ̀ láti tó rápàdé tó já sí pé ìṣe tí wọ́n máa ń ṣe fọ́mọdé bí ọmọ tí wọ́n bí ní ọlọ́run sàmà tó ti ní ibi tí ẹ bá dé ní ààyè yìí kò ní ní kọ́ ọ̀sán fún ìyàn wọ́n ti sọ wípé à àwọn bá ti jẹ́ ọlọ́run débi kẹ ọlọ́run bá kúrú sàmì ẹ̀sọ̀ dáadáa àwọn kí àwọn bá wa ní apá ọ̀tún àwọn bá wa méjèèjì tó dá sí pé bí ti dàgbà tó àwọn àtàwọn ọ̀dọ́ náà ni wọn àjùmọ́lẹ̀ ńgbà kan ọlọ́wọ́ fẹ̀ ìrẹ́lẹ̀ ńgbà kankan ọlá ikú ìdọ́lọ́wọ́ wọn àwọn gbogbo àwọn àjọ̀mọ́ àlápapọ̀ àti gbogbo ìjọmọ́ mọ́ṣáláṣí wa tí a wà níwájú rẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí afárá àgbẹ̀rúmà tí wọ́n pé olùgbàlejò wa bá ti dé wọ́n ní ká mọ́ ọgbọ̀n kódà àwọn náà máa palẹ̀ wọ́n wá sí tó jẹ́ àfihàn gbogbo ẹlọ́sọ̀lá àwọn ẹlẹ́sìn dáadáa tó ti wọ́n kárí gbogbo àwọn jọ̀mọ́ ní mọ́ṣáláṣí wa Yakub Mustapha central mosque ọlọ́run musa jẹ́ kí a rí wípẹ́ nítorí àsìkò ọjọ́ náà ti lọ púpọ̀ àrílè fara nǹkan dúnà tó ju báyìí lọ kí àwọn afá wọn ti mọ bára sọ ní ààyè yìí kí ọ̀ṣìṣẹ́ wa lárúkàrí ṣùgbọ́n tí wọ́n tó wọ́n lọ àwọn tí àjòkó ní ààyè ìlú ní ìrọ̀lẹ́ yìí àwọn náà ní orílẹ̀-èdè ọ̀hún papọ̀ lọ́kún káàkù rẹ̀ lápapọ̀ tàbí ọmọ rẹ̀ ẹ̀sì káàkùrẹ̀ wa ní ìṣòrí tí ó yọ ìlú tí ó yọ ọmọ náà sílẹ̀ eléyìí sọ̀rọ̀ jọ àwọn tó tó fẹ́ yí àwọn èèyàn àwùjọ táwà báwo làwọn èèyàn

gbogbo ẹ tí wáyé ti súnmọ̀ ẹwà Muhammad ọ̀rọ̀lọ́wà rí ọ̀sánà dání ní agbègbèta ọ̀rí àwọn náà sọ bí láti ṣe àtọ̀mọ̀ ó gbọ́n ló àwọn sọ bí aláṣàrí ọlọ́run sàgbẹ́ tí a rí wọn tí àwọn ilé ìlú pè ní stranger àwọn tàbájé ní ṣúgbà ájùmọ̀ tí wọ́n tí a sọ àti gbogbo àtàwájé wọn lé kí ó kára kàrí sanadà Muhammad sallallahu alaihi wa sallam dáadáa alábi pé àwọn kan ní àlùkọ̀ọ̀bá àwọn òwò ni bóòlù ni àti ẹ̀nà ìdíjọ́ wà nù wọn òun náà ní tí àwọn àfáwọ́ bá wà sọ ní àsìkò yìí nítorí àsìkò a máa gbé gbogbo ọ̀nà sọ́dọ̀ wọn tọ́lọ́mọ́ta jẹ́ kí gbogbo tí wọ́n bá sọ ẹjọ́ tó ṣe wọ́n láǹfààní tó lè tẹ́lẹ̀ ìṣẹ́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 صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو قسم ولنغبى الله أبتي يصيق لقوري أبناني أدعو قسم àwọn ọ̀pọ̀ wà nílẹ̀ Yorùbá wọ́n ní mélòó ní afẹ́kà nínú eyín adípele ní tí wọ́n sọ ní wọ́n fi gbọ́rọ̀ náà tó bí níwà ilá mélòó gbogbo eyín adípele ọ̀hún rẹ̀ nígbà àwọn yóò bá jẹ́ 36 àti 34 pátápátá di ajẹ́ 50 50 làwà lè kàtán láti ẹ̀nì kọlù sàálìkà mi bá bí mọ̀bà alága wọ́n sọ ní láti lè pé tó bí ní ẹ̀yìn tí ò bá ṣe kà kálámà ka ní èyí èjì ẹ̀ta ẹ̀rin bọ́láfẹ́ ka dé tí èsú wà bọ́láfẹ́ ka dé tá fi yí sí ọ̀kan tébù gbogbo àwọn orin náà tó wá pọ̀ tó lára wa ọlọ́mọdé ó pẹ̀fín alékún dáadáa kọ́lọ́n kó mọ́sálá ìṣe fún wa ìtọ́ wá ga jù ní orin ọlọ́mọdé ọba wa onáàrí islam wà ní ìmọ̀tún iman wà ní ogún wà ti wà rẹ̀ sáàlà orí ìjẹ́ mùsùlùmí wa fọ́lọ́n orí ìjẹ́ olùgbà ọlọ́run ọba gbọ́ orí ìjọ kan ní àwọn ọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọpọlọ sáyẹ̀dá tí ó bẹ́ẹ̀dá tí yóò fi kú lẹ́yìn Ànábì yóò fi wà lẹ́yìn àwọn èèyàn rádáradá ọlọ́mọ ìsàdánwò fún wa jíjí ayérayé àfi ogbó wa kú kalẹ̀ dọ́látoríyàn bàbá wa ní apá ọ̀tún kárí àwọn èèyàn tí wọ́n dàgbà tó bá láwùjọ wa kí àwọn náà ìtò máa fi àsìkò lẹ̀ kéèsè ìta bá sábà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bá tó ọjọ́ orí wọn àbáwọn tó ń súnmọ́ wọn àbáwọn tó jù wọn lọ òun náà nìkan máa fi ọ̀rọ̀ ọlọ́mọ bá sakọ ní wọ́n bá dálẹ̀ wọn ní ọ̀rọ̀ ọmọdé nìyẹn bẹ́ẹ̀ sì lọ́rọ̀ ọlọ́mọ bá kọjọ́ ọ̀rọ̀ ọmọdé kò sẹ́ni ó ẹni ló pẹ̀lú pàyín kékeré ọlọ́run ní jẹ́ ló pẹ̀lú ànà bá ti tọrọ fún yín nì lẹ́ẹ̀lá tọrọ fún ra wa àti gbogbo ọmọ ya wa lọ́kùnrin àti lóbìnrin èyí ó gbé wa jòkó sí ìhìn ní àṣálẹ́ yìí الدين النصيحة الدين النصيحة الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم ẹ̀sìtàn mẹ́ndẹ̀ yẹ́ sì tí a máa tara ẹni jí ni ìsìtàn máa tara ẹni lólobó ni táà ní fìrẹ nílẹ̀ nígbàkan ilé ó jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ bí yaba wọn hadith abdullahi ibn amurin ọlọ́mbaniyọ́nú sí bàbá rẹ̀ bàbá rẹ̀ ni àkọ́kọ́ gọ́fnọ̀ táwà mùsùlùmí ó kọ́ ní nílùú Egypt lọ́gbẹ̀ ní masari ẹ̀wọ́lá nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam o bèèrè lọ́dọ̀ annabi pé máa gẹ̀ní mọ́sí majalisi zikri fa ajabahu nabi sallallahu alayhi wa sallam fa qala gẹ̀ní mọ́sí majalisi zikri aljanna wa li hadithu kharraja wa imam Muhammad wa huwa sahihun olóhùn bèèrè lọ́dọ̀ annabi pé bá bá jurúfẹ́ jòkó tó jọmọ́ tọ́lọ́m torí jòkó tí àwọn èèyàn máa ń ìpàgọ́ ìjòkó àkójọ tó pa àwọn èèyàn pọ̀ ní Lagos ṣùgbọ́n majority ẹ̀ inú tí ò ní bí dáadáa fáwọn èèyàn láyé àti lọ́run ọ̀wọ́n tó kéré náà làwọn tí wọ́n máa ń jòkó jòkó tí ó fàyọnú ọlọ́run ọba fún wọn ọba tó ní káwà rí jòkó ìjòkó báwà láti ẹ̀lá fẹ́ bẹ́ẹ̀ bọ́lọ́mọ̀ bá fẹ́ fún wa kí lárí dọ́gbọ́n sí ọba tó fẹ́ dáadáa fún wa adúpẹ́ fún ọlọ́run adábìlẹ́ni bá jù orúfẹ́ jòkó báyìí kò bẹ́ẹ̀ fún afọ́rasá ìdá ọlọ́nkọmọ́gì ọgbẹ́yìnà àwọn dáadáa tọ́lọ́n ti ṣe fún wa ọlọ́nkọmọ́ ní sàlékún ẹ̀ ọ̀rọ̀ ìta ń retí nínú dáadáa ọlọ́njẹ́ tó wá lọ́wọ́ bá tó wá lọ́wọ́ káfẹ́ mi gbogbo àlàáfíà ara fi lò ó kọlọ́mọ bàbá wa ṣe wá lẹ́nu tó yẹ pé àtúbọ̀tán wa ní inú àgbẹ̀nà náà la parí ẹ̀ sí ní àṣálẹ́ yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ kí a fi pera wa sí àkíyèsí gbàmí àkúra wa sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ yóò bí kòránì náà ti máa ń sọ̀rọ̀ ní ẹ dàbí àníyà ayúwa náà ọlọ́wọ́ bá ní mo pé ẹ̀yìn èèyàn àti tí ìbá tí èèyàn lókù yóò mọ̀ sọ pọ́rọ̀ wọn ọba wí tó bá ti lè jẹ́ èèyàn ó ti wọnú ọ̀rọ̀ yẹn gbà ní ọlọ́wọ́ bá níyà ayúwa lẹ́sìn àmọ́nù ọlọ́ni mo pé ẹ̀yìn tẹ́ nígbàgbọ́ sí ni ọlọ́run ló ti tọ́ ọlọ́run pè wọ́n ní alùkùránì ìfọ́dí ẹ̀lẹ́jì ẹ̀lẹ́jì lọ́lọ́wọ́ bá pè wọ́n ní ọlọ́run fún wọn ní róòbà ní jẹ́ náà ni ẹ̀rì kọ́lọ látọ̀ afẹ́fẹ́ olè yọ́ ìnámọ́ fi jísọ́ ọ̀nà makon tó ń tààmàlù ọlọ́run ní ẹ̀ní excuse ẹ̀ láwíjárí ẹ̀yìn tẹ́ yàyàkúyà mímí ọlọ́run lọ́wọ́ tẹ́ yá kèfèrí mímí ọlọ́run lọ́wọ́ ẹ̀ láwíjárí kò sí tẹ́ ọ̀nà ẹlẹ́gbẹ̀jì lọ́lọ́wọ́ tó pè wọn òun náà ni kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun ọlọ́run nìkan náà bí ó ṣe kéne o kó kọ́ sí kó bírèkì ń ta mọ̀ sí ìfẹ́ láàrin ẹni tó gbọ́lọ́ngbọ́ àtẹni tí ó gbọ́lọ́ngbọ́ tọ́lá bá kó sùn tábára wa àwọn ẹgbà ti náà látara gbẹ́yìn ní ògbà tọ́lọ́m àwọn abẹ̀lọ́m àwọn àwọn ni a ń pè ní ẹni àjòjì àwọn àjòjì ọ̀rọ̀ wọn òun náà ni wọ́n ní kí agbéyẹ̀wò وقبل كل شيء أيها الإخوة والأخوات بارك الله فينا وفيكم síwájú kí lè àmfúsí hẹ́yìn اقتبسوها يعني إنما يعني استنبتوها أو كان الأصل في ذلك مستخرجا ومستنبطا ومستمدا مما من قبسات النبوة gbogbo orúkọ tí àwọn tí wọ́n ṣáájú wa nínú Islam àwọn tí wọ́n kọ́ sí ẹ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti rí àwọn tí wọ́n gbẹ̀kọ́ lọ́wọ́ nábì direct àtàwọn táwọn yẹn náà fún lẹ́kọ́ àtàwọn táwọn tí wọ́n tí àwọn yẹn náà fún lẹ́kọ́ orúkọ kórúkọ tí wọ́n bá ti yọ́nú sí fúnra wọn láti máa jẹ́ ẹlọ́mọ̀ fi orúkọ yẹ rí ẹ́ إنما كان لأصل في ذلك مستنبطا ومستخرجا ومستمدا من مثل قبضات النبوة ولو درايف وكوني لأنهم في وجبوا لدوا النبي ومحمد صلى الله عليه وسلم فبجوا إنسي قلوا ركوة ويونسي ومن الأسماء اللي ومن الأسماء التي ارتدوها لأنفسهم إنه ركوة ويونسي مرعوا فلو مينا òun náà ni alùsúnnati wal jama'a kama ní àwọn tí wọ́n ń ṣe súnnà tí wọ́n sì ṣera wọn lọ́kan tí wọ́n pín yẹlẹyẹlẹ orúkọ kan nìyẹn àwọn tí wọ́n ṣe ìsìláàmù sáájú wọn bàbá bàbá wa wọ́n yọ́nú sí orúkọ nì níbo ni wọ́n ti wá mú ìnámọ̀ta alíkàmínì àdéèsì سارية رضي الله تعالى عنه وأرضاه والذي خرجه الإمام أبو داود في سننه wọ́lá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anábi ni ah, eh, man ya'ish minkum ẹnikẹ́ni tí ẹ̀mí ẹ bá gùn nínú yìí ni muhammad ni mo bá yín sọ̀rọ̀ fasayara ikhtilafan kathira anábi ni ẹ̀rí ìyapa inú èyí lè rí mi ní mo wà pẹ̀lú yín ẹ̀yin náà wà pẹ̀lú mi gbogbo ẹni jọra wọn kò sí mọ́mí sí omi òtó bí a mùsùlùmí bá fi sí ń gbèmí Muhammad ń bẹ láàrin yín ibìkan náà là ń fi sí ibi a bá ń nì sí ibìkan là ń nì sí ibi a bá mórílẹ̀ ibìkan là ń mórílẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ẹni ọlọ́run bá ní kẹ́mi rẹ̀ gùn láàrin yín ẹ̀rí ní pẹ́ kò ní jìnà àwọn kan máa lọ báyìí àwọn kan máa lọ báyìí àwọn kan mórílẹ̀ látara ìyapẹ ẹnu tí ó pọ̀ rẹpẹtẹ anábì wá tó àwọn èèyàn tí ṣẹlẹ̀ náà bá ṣẹlẹ̀ lójú ayé wọn bóyá ní jọmjọm ní bóyá lásìkò yìí ní bóyá ń gbàtàwà náà bá sí láyé mọ́ ní anábì wá tọ́ka wọn sí kíni o ọ̀nà tí wọ́n gbà là kúrò nínú kí wọ́n yáyàkúyà ń ti wọn kí wọ́n máa ní ìyapẹ ẹnu tí ò necessary anábì ní fa'ala ikun bi sunnati ó dọwọ́ yín ẹ̀dìmọ́ súnnà mi anábì wa sunnatal khulafa'ir àti súnnà àwọn àrólé mi àwọn sàábé mi àwọn ẹni ìtọ́sọ́nà tamassaku biha ẹmú súnnà náà dání dáadáa wà á dó alayya bin nawajifi ẹ fi eyín ọ̀gàn yín àbí eyín iwájú yìí ẹ fi mú súnnà náà dáadáa àfi kinayatun an shiddatil istinfaki ànábì pé ọ̀rọ̀ nìsọ̀ láti lè síríọ́sì pẹ̀lú kíni o pẹ̀lú tó jẹ́ súnnà nábì àtàwọn sàhábà rẹ̀ ẹ̀rì rẹwà yíyá kún wa muhdathatil umur ó wá dọwọ́ yín pẹ̀lú àwọn àdádálẹ̀ kádádálẹ̀ rẹ̀ فإن كل محدثة بدعة gbogbo àdádálẹ̀ tí ó sí lójú ayé mi ó sí ọlọ́run àtàrà sàábè mi náà là ń pè ní bídíà ọkùnlò bídí àfihàndọ́lá alátọ́n gbogbo ta bá sì pè ní bídíà kò sí ìfójẹ́tọ̀ sọ́nà látọ̀dọ̀ ọlọ́run كما قال الإمام محمد بن سيرين رحمة الله عليه في مقدمة صحيح الإمام مسلم بن الحجاج النيزابوري كان لم يكونوا يسألون عن الإسناد àwọn sàádé ìbéèrè pé ta ló sọ fún ọkọ̀ tó sọ pàn náàbì sọ nígbàtí ò sí wàhálà láàrin wọn ẹnìkẹ́ paroma náàbì oníṣùgbọ́n lámà wákọ̀ átìlì fitna nígbàtí fitna bẹ̀rẹ̀ láàrin àwọn mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́ orí pẹ́ nìbọ́dì ò lè sọ pàn náàbì sọ mọ́ àfikà béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ń sọ fún ọkọ̀ tó mọ̀ pàn náàbì sọ séèyàn gidi ní àbí èséèyàn gidi rọ́nyà kéèyàn ti yàwó àárín wa eléyìí jẹ́ ọ̀kan wọ́n mi nílẹ̀ asùmá ilẹ̀ ti rẹ̀tàdọ́kalẹ̀ àǹfúsí ìyájú ọ̀lẹ́ ẹ̀kọ́ wa inú àwọn orúkọ tán àtàdé yìí tún yọ́nú sí fúnra wọn jọ náà lọ́hun àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn àfáàjọ́ jọ lọ́látorí àbú ànífà máàlìkì wà ṣáfi wà hàmàdù ọmọ àmbàlì gbogbo ni o وكان الأصل في هذا الإثم أيها الإخوة أنه مستمد ومستخرج ومستنبت من حديث يعني أبي هريرة ومعاوية ابن أبي سفيان أتباع بيلوني وأنس بن مالك لكم وسابي النبي توقف به وأبي أمامة الباجل صداج بن عجلان اللهم بني يونس بقوة ولا النبي ومحمد صلى الله عليه وسلم النبي افترقت اليهود افترقت اليهود ولا حيدة وسبعين فرقة وافترقت النصارى على اثنتين وسبعين فرقة وتفترق همتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أي كلها في النار إلا واحدة أنا بلا ولا يهودي وكلي مقاتل النبي موسى nígbà Mùsá ń bẹ láyé ọ̀rọ̀ wọn jọra Mùsá kú láàrin wọn tán kí ló ṣẹlẹ̀ jàmáà wọn yapa wọn ò rárá ànábì ni wọ́n pín sí 71 láwọn nàṣọ́rá tí wọ́n tẹ̀lé wọn táwọn pèrà wọn lọ́mọ lẹ́yìn ànábì èyí sátámọ̀ sí jesus alayhi salatu wa salam nígbà wọn ó pín àwọn pín sí 72 ẹ̀rì ànábì lẹ́yìn ọmọ lẹ́yìn tèmi in tó ṣe wọ́n yóò sẹ̀yìn náà ẹ̀yìn ló pín bẹ́ẹ̀ bá sì pín rárá ẹ pín sí 73 kulluha fi nnari illa wahida ànábì ní gbogbo 72 iná ni wọ́n lọ àwọn gúrùpù kan òun náà ni wọ́n ò ní lọ náà ẹ̀rì àwọn agbèrè lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí wọ iye ìjàmáà onẹ́là wọn tí wọ́n ṣe tó yapa sí tí jàmáà àkọ́kọ́ sí jàmáà tí wọ́n gbà lérò náà náà sàábí ànẹ́bí àwọn ní jàmáà gbogbo àndẹ́gbẹ́rí àndájọ́ ọ̀rẹ́ ti lálùkún ṣe káàkiri lé ní àwé ìṣe jàmáà báwo bá jẹ́ jàmáà àáfi ṣe jọ àwọn jàmáà àkọ́kọ́ sàábí ànẹ́bí gẹ́gẹ́ ní jàmáà àjàmáà tí yẹn wù kọ́ sí tọ́ bá ti mú wọn láwùkọ́ sí wọ́n ti dára jàmáà láì gbá fọ́ọ̀mù automatically ó ti wọn náà wọ́n bèèrè lọ́wọ́ ànẹ́bí ànẹ́bí ní àjàmáà nínú hadith ni wọ́n bèèrè lọ́wọ́ annabi báwọn wulẹ̀ ní ọlá ní annabi ni ma ana alayhi al-yawma wa ashabi ẹnikẹ́ni tó bá ti wà lórí tó ní annabi wà lórí ẹ̀ tí ìsìn bá yín sọ̀rọ̀ àti tó ọmọ lẹ́yìn náà wà lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹniyẹ ti wà ní àwọn tí ọlá níwájú ọlọ́nu ibẹ̀yẹ ni wọ́n ti fún láti máa jẹ́ ààrẹ náà ní tọ̀hífàtú almansúrọ̀ tọ̀hífàtú almansúrọ̀ kama fi hadithi anas ibn malik wa imran ibn hussein radiyallahu ta'ala anhu àtọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí annabi rẹpẹtẹ bẹ́ẹ̀ ẹ̀mẹ́nu ọ̀rọ̀ wọn ibẹ̀ wọn ti mú ọkọ̀ ni annabi ni látàsálù tọ̀hífàtún ní ummati zahirina ala al-haqqi ظاهرين على الحق لا تدرهم من قتلهم ولا من خالفهم وهو على ذلك أكيد الله كما أقول كما أرى النبي صلى الله عليه وسلم النبي من أه صلى الله عليه وسلم gbogbo tó sàwọn èèyàn tí wọ́n ti sílọ́un sáájú káàkiri lẹ́bí tó dé tí wọ́n ti yàyàkúyà kò ní ṣẹlẹ̀ sáà mọ́ lẹ́yìn ẹ̀rì kò ní ṣẹlẹ̀ sáà mọ́ lẹ́yìn rẹ̀ kí àwọn mùsùlùmí ká wá sùn síbì kanáà ká kọrí síbì kanáà bá bàbá wálẹ̀ yóò bá tí ma ń sọ anábi ní ò ní ṣẹlẹ̀ sáà mọ́ lẹ́yìn gbogbo tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ lè fọ́kàn lẹ́bí tó dé ó ṣẹlẹ̀ sí wọn gbogbo wọ́n jọ nù papọ̀ ni àbí ká sọ pé majority wọn wọ́n nù papọ̀ ṣùgbọ́n lẹ́bí lẹ́lá tàbálò tọ́ ifatoni ní ó mọ́ sí alàlhàkìtọ èrè dọ́nà kan bá nùnú àwọn ọmọlẹ́yìn ni ọlọ́run ó ṣẹ́ àwọn kan kù tó ti pé àwọn èyí tá ń sọ yìí nìyí wọ́n wà lórí òdodo wọ́n á sì máa borí ọlọ́run máa gbógun fún wọn lórí òdodo náà wọ́n wà látàdúró hún mọ́n kàzá láhùn ẹnìbọ́dì tó bá lóhun ó dojú tí wọ́n kò lè kó nira bá wọn wọ́n lá mọ́n ká aláfàhùn ìyẹn wá yapa wọn rí kò gbé wọn kúrò níbi òdodo anábìrí bí wọ́n ṣe wà nìyẹn títí pàṣẹ ọlọ́run ọgbó fìdí nínú hadith ní onítàlùkì àmọ́ ó fìdí nínú hadith ní onímọ̀ọ́sẹ̀ máa bẹ nìyẹn títí tọ́lọ́run ìpàlẹ̀ ayé rẹ̀ àti sọlọ́run mọ̀ sí àwọn àgbàgbù ara wọn kan tí ó mọ̀ sí wọn pé ó ń wọlé yín sùn kódà yìí tí ò bá fẹ́ jí wọ́n dámi ìlú lápé ń dé ọlọ́mọdé ara náà wò ní ẹlú bí gbogbo oúnjẹ mọ́ rí láàrin àwọn mùsùlùmí yìí àti nǹkan ò bá yí dáadáa láàrin wa ni wọ́n máa ń rí pẹ̀lú ìdínà wò làwọn àfáǹfà rárá à ń tara wá jí ni gbogbo ẹ̀kan gbá kí ni wọ́n ní pẹ̀lẹ́ lákọ olàbò wáyílálá ìbájẹ́dẹ̀ lẹ́tọ̀ àdámá ọlọ́ndámá wa mùsùlùmí òun náà ni pé kò ṣe wálẹ̀ tí ó nù láìkan náà tí gbogbo oúnjẹ wa nù papọ̀ mọ́ọ̀ kan bá ń ṣe ọlọ́wọ́ tàwọn kan jí tí ó máa tún wọn ṣe torí ẹ̀ ibẹ̀yẹ làwọn àfáà ti mú kọ fáwọn tí wọ́n ń sàtúnṣe ní wọ́n ni àpọ̀ ìfàtú almansúrọ̀ bálímìnàlẹ̀ asmáhìn lẹ́tìrì tàtọ́kàlẹ̀ àǹfúsí ní àjọ ẹ̀kọ́wà bárakallahu fina wa fikum inú àwọn orúkọ tí wọ́n yọ́nú sí fúnra wọn ò náà nìyí tán ma ya wá fẹ́ kí agbéyẹ̀wò ní àsálẹ̀ yìí ni àkọlé tí wọ́n pè ní manihomologoraba àwọn wo ni a ń pè ní ẹni àjòjì àwọn wo la ń pè ní ẹni àjòjì ẹ̀rí al-ghuraba huwa ayyuhal ikhwa gbólóhùn al-ghuraba innaha kalimatun arabiyya èdè lárúbáwá ni wa hiya jamu li kalimati madha al-gharida plural ló jẹ́ fún al-gharib al-gharib ní singular wal-ghuraba ni àwọn singers ẹ̀rí ọ̀pọ̀ ẹni àjòjì ọ̀pọ̀ ẹni àjòjì wa yakunu al-insanu ayyuhal ikhwa gọ̀ríban lè ṣídà sàláàtín èyí ó máa jẹ́ ní àjòjì lọ́nà kan nínú mẹ́ta lọ́nà kan nínú mélòó jàmá nínú mẹ́ta ẹ̀rì alákọ̀ọ́kọ́ nínú ẹ̀yìn mọ̀bí sárkì wátọ́ ní wà madinatihi wà bi'atihi wà istitanihi eh, fi ardin ghayra ardihi wà fi wátọ́ ní ghayra wátọ́ ní wà ìyá máa jẹ́ ní àjòjì ń gbà míì látara kíni o látara kíyàn ó fi ìlú ẹ̀lẹ̀ lọ gbébò mí èyàn fi stéètì ẹ̀lẹ̀ lọ gbébò mí èyàn fi kọ́ntírì ẹ̀lẹ̀ lọ gbébò mí àti èyàn fàdúgbò kan lẹ̀ lọ gbé àdúgbò mí nígbàtà bá rẹ̀sẹ̀ kó dé bí a lọ ní àjèjì náà ká máa jẹ́ jàmá àwọn ọ̀rẹ́lẹ̀ Yorùbá wọn ní àjòjì tó mọ sàárè afọ́jú wọn ló ti kiri o wọn ló lọ́wọ́ kan nù ni àti ará àdúgbò ni ó sọ fún ọkùnrin àdúgbò kan ṣe rárá kàyé ìfẹ́wò ní afọ́jú bàbá tí ọ̀sì gbádùgbò yẹn rí ládùgbò ti bí ọsáyé nìsàlẹ̀ bàbá tí wò ní afọ́jú kẹmọ̀ pé ará àdúgbò ní ọ̀sọ̀ fún pé ará ní ó kú mẹ́lì afọ́jú ni wọ́n tó kú ẹ̀rọ ni wọ́n tó kú kìnnì kan ni wọ́n tó kú kọ́lọ̀ kọ́lá wa ní gbogbo rẹ̀ jama ìyá máa ṣokùnfà kí yẹn ó jájòjì látara pa fi bí à ń gbé lẹ̀ afọ́síbò míì ìyá sì máa jẹ́ ní àjòjì ń bí ìdíyánihì bí aṣíyáhì gẹ̀rí ìfàṣẹ́lbáni látara pé èèyàn mú àwọn nǹkan kan wá tó jájójì nípa wá mú wá tó jájójì yẹn ó wà negative tàbí ni èèyàn mọ̀ jájójì látara aláburú tí ń ṣe ìjẹ́ ìṣe yìí láburú yìí ò sì agbájúmọ̀ nílùú tiwa láburú yìí ò gbájúmọ̀ ní kíní láwùjọ tiwa ó sì ẹ̀dẹ́kó tiwa di bárakú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lénìí lọ́dún tó àwọn ọkùnrin wọ́n máa lú sí jàmá wọ́n máa dínú wọ́n máa sorí síríṣì àgbègbè ló jẹ́ bẹ́ẹ̀ni àríbẹ̀ ẹ̀kọ́ ẹ̀hẹ́ so àwọn ìyá wa ni wọ́n ní mọ́ra káká yọ ìrìnlẹ̀ kan gbẹ̀rẹ̀ èyí ilẹ̀ jàmá kò pé ìdájí ara lẹ̀ máa rí lára obìnrin ní àgbègbè ló jẹ́ níjọ́ wọn ó bẹ̀rẹ̀ kódà nílùú Èkó ya àwọn tó gbajúmọ̀ pẹ̀lú ìṣe yẹn à ń sọ bí ogójì ọdún àwọn bàbá tó lè máa sọ bí àádọ́ta ọdún bí ọgọ́ta ọdún kò gbajúmọ̀ láàrin àwọn Yorùbá lọ títí ẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rí kó náà náà sàṣẹ́wó ní ẹlẹ́fíìsì wọn múra nọ́mà bọ́mọlú àti ṣe múra so ìdíyàmìlẹ̀ aṣíyá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ìbàmọ̀ àzàṣẹ́lbàní ìmú nǹkan kan wá tó ṣe pé nǹkan yìí wà ó jájójì ó ti wá jájójì yẹ kò jẹ́ ntọ́dà ọ̀nà kẹta inú bí ẹ̀mọ́ ń gbà jájójì nù ìyẹn jájójì níbi àìjá ti ń ṣe ìyẹn ti máa jájójì lọ́nà kẹta pọ̀tàlíkà látara kó mú ní tó dáa wá ní tó dáa yẹn wá wà síréǹjì sáwọn èèyàn ó sàwọn èèyàn lájójí ní tó dáa ló mú dé ṣùgbọ́n àwọn èèyàn ò máa pé ní tó dáa ló mú dé torí ẹ̀ ni wọ́n sì máa fi ojú àjòjì wò ó torí ẹ̀ tẹ́ bá ń tábá ń sọ bá ń làwọn àjòjì tí wọ́n mú ní tó dáa ṣùgbọ́n tó dáa wọ́n mú wà ní ńkọ́ àwọn òbá fẹ́ra tẹ́lẹ̀ àbá sábà àmá torí ẹ̀ láti ń pè wọ́n ní àjòjì àwọn ẹlẹ́kẹta yìí òun náà ni àwọn tí a fẹ́ sọ̀rọ̀ wọn lè ní wàlùbọ̀rọ̀bá huwa yíwa lè ẹkọwa gbónúhùn wàlùbọ̀rọ̀bá ináha mọ̀sọ́làhún di níyùn ṣẹ̀rẹ̀yí wóde alẹ́tẹ̀míyèsí wàtàmàyúzì gbónúhùn terminology kan ni láàrin àwa mùsùlùmí ló yẹ kí gbogbo wa ó máa ìtumọ̀ rẹ̀ mọ̀rọ̀gbélé iná náà máa yá wá ni wọ́n fi ní bóyá kákó sísọ lójú yìí náà lágbálẹ̀ ìkúnnù nǹkan tó yẹ ká ní inú ọ̀làjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa yá ni mọ̀sọ́lá olùgbọ̀rọ̀bá mọ̀sọ́lá hundini ṣẹ̀rẹ̀ẹ́yì wọ́n dé alẹ́ tàmájú sí wọ́n tẹ̀lé gbólóhùn alùgbọ̀rọ̀bá gbólóhùn kan ni tó jẹ́ ti ẹ̀sìn gbólóhùn kan ni tó jẹ́ ti òfin ni tó láti máa ma àwọn èèyàn bí ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn èèyàn sán sán àwọn ẹni bí ẹni yẹ̀bí èèyàn láàrin wa awọ́wọ́ alọ́wọ́ abuhari wípé alẹ́ asùlùfí hasalẹ̀ mustala huwa ayyuwal ikhwa ìpìlẹ̀ nínú gbónà ní pé ta ní kọ́ lò láàrin àwa mùsùlùmí wọn nabiyyu sallallahu alayhi wa sallam onála nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sahbihi wa sallam anábì lẹ́ni àkọ́kọ́ ta lọ́dọ̀ rẹ̀ yẹ́lá fún wa nínú ọ̀rọ̀ wa tá a ọ̀rọ̀ wa بفمان اسم ارتداه سلفنا الصالحون رحمة الله عليه لأنفسهم إلا كان لأصل في ذلك مستخرج ومستنبط ومستمد من ماذا من قبصات النبوة kò sórúkọ kan táwọn ẹni ìsáájú wa tí wọ́n ó sí fúnra wọn àfi já sí wípé wọ́n lọ mú látọ̀dọ̀ ànábì ni ẹ̀ẹ́rì fi bá àtàkùn sọ níbo wọ́n ti mú jama'a أم النور النبي ومحمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم ọ̀rọ̀ annabi tí wọ́n wá mú nínú rẹ̀ yìí òun wá sáyé látọ́dọ̀ kí ni ó abdurrahman ibn sakhra adáwòsí aṣẹ́bíri bí imam yabi raira ta rọ́bí ṣùgbọ́n orúkọ tọ́pọ̀lọpọ̀ ma mọ̀ wọn sí onáli abu hurairata abu hurairata abu hurairata wa kana min ajalli sahabati radiyallahu ta'ala anhu wa ajma'in ní àwọn ogbón tàrígi sàbí ànábì ni kọlọmbá ni yọ́nà sí bàbá náà títí ayérayé àti gbogbo sàbí ànábì lápapọ̀ olóòsí ọlọ́ngọba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́bàn hadith ta fẹ́ kà fún wáyé àwọn tí wọ́n gbà látẹnu ànábì wa bá sí wọn ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin ní ọ̀sàbí ànábì wọn ò lẹ́sàn bí mẹ́sàn sí mẹ́wàá pẹ̀sàbẹ̀ ilé ìgbà wá tí kan sì sọ fún kan ìkejì náà gbọ́rú ọ̀rọ̀ yẹ lẹ́nu ànábì níjókòmí ìmẹ́ náà tó gbọ́ lẹ́nu ànábì níjókòmí tó mọ̀ sí ànábì tẹpẹlẹ mọ́rọ̀ yìí ó sọ sọ sọ débi sí ọ̀pọ̀lọpọ̀ sàádé rẹ̀ ni wọ́n fi fi gbọ́ ní àwọn ìjòkó tí ò jọra wọn. so ṣùgbọ́n inú àtòkè gbígbọ́ tí ó sì nàrétì ẹ̀ tó sọ báwa ni Abu Hurairah ìdí afẹ́ka ọ̀rọ̀ tiwọn wọ́n sábàtà sàlẹ́ gàbí àdéhìí al-Imam wa Muslim وغيرهما رحمة الله عليه قال النبي محمد صلى الله عليه وسلم النبي بدها الإسلام غريبا بدها الإسلام غريبا وسيعود غريبا كما بدها بدها الإسلام غريبا وسيعود كما بدها غريبا فطوبى للغرباء النبي الإسلام ó ń sọ ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn owó jama gbogbo àwátajọ ọmọ lẹ́yìn ẹ̀ láti jọ ló ti bẹ̀rẹ̀ ẹsẹ́ títá yóò fi parẹ́ ọ̀rọ̀ bá lẹ́bí sọ́lẹ̀ yìí gbogbo ilẹ̀ bá ti ń dáyé ẹ máa tún gbọ́ ẹ tún gbọ́ yé ẹ sì máa gbàgbọ́ yé ẹ̀ ànálẹ̀ ìsìláàmù àbádá agbọ̀rí ìbáni tó ìsìláàmù tí ó jó orí tó ga jù tọ́lọ́n ṣe fẹ́ dáláyé kò sí tọ́lọ́n lè ṣe fẹ́ dáláyé tọ́lọ́n bá jogún ẹ̀ fún ẹ tó bá yọ́ ìsìlámù gónú àlámọ̀rí ayé rẹ̀ ọ̀ ní nǹkan kan tó bá kú lórí kọ̀ndíṣọ̀n yẹn ó kàn sìn wọ́n wá sáyé ni ó sìn wọ́n wá sáyé ni orí nǹkan gidi mú gbónú ayé tí bọ̀dá alábíà rí kó Dangote kọ́lọ́n bá ní gún lẹ́mi tó fún lálàáfíà ara sálàáfíà ara ọmọ ìyá wa ni olówó sọ́dọ̀ dáná lẹ́nu àríwẹ̀ lọ káfíà sọ àwọn dáadáa déńgbèsè déńgbèsè kódà bí ò bá dé ọ̀dọ̀ tèmi ọwọ́ fi ń dọ́gbọ̀ ọmọ ìyá wà mí nǹkan sáà ní dúpẹ́ kó sí èrì ó ìsì òsè kò jíjì bí ọ̀sẹ̀ méjì lọ sí ìsìn tó tún lọ sí umra yóò bá jẹ́ pé ìfèrí agbọ̀nà mẹ́ta lọ nígbà tó àwọn míì tí wọ́n gba flọ́tà lọ nígbà wọn jẹ yóò tán àmì ń bẹ ní bá lọ bá lọ bábọ̀ bó bá kú kílẹ̀ tèmi ó tó ń sú jàmá tí gbogbo tó fi ilẹ̀ sáyé tó ń lónìí mọ́ ẹbí lẹ́ni ẹlẹ́ni náà nù tó tó ga jù lọ́lọ́ máa ń ṣe lóore fẹ́ dá láyé kò náà ní kọ́lọ̀ bí ìsìlámù sínú gbèsè ayé ẹwà rí ìsìlámù tó ga jù kọ́lọ̀ máa ń fi ṣe oore fẹ́ dá nì anábì ní ìmọ̀lẹ́ ìsìlámù àbádá agọ̀rí ìbàn afẹ́kọ́ yóò yí pé yíjọ́ tẹ́sì yọ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì ẹ̀sìn ààrẹrú eléyìí rí ẹ̀rì ma bá ní hazard kọlu ayọ́ ẹ̀kọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ dá nábì sọ́ni annal islam kada agori iban ipe islamu ọbẹ̀rẹ̀ ní ẹ̀sìn àjòjì wọn afá ní kannan nasu qabla an yub'atha annabiyu sallallahu alaihi wasallam àwọn èèyàn síwájú kọ́lọ́n tó gbà nábi dìde sallallahu alaihi wasallama gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run wọ́n ni alùwàdìyà ni mọ̀fẹ́ ifatin àwọn èèyàn jọ́nà lọ́wọ́ ẹ̀sìn oríṣiríṣi ni wọ́n ń yahudu wa nasara wa majusa wa halu autani àrínú wọn tó jẹ́ yẹ̀wúdí àrínú wọn tó jẹ́ náà sọ́rá gbogbo kálukú ló ní ìtumọ̀ káàsí ń wí ní jama àbáǹgọ́ ni yé jama ẹ̀rọ yẹ̀wúdí àti nàṣọ́rá ó kọ wọ́n gbajúmọ̀ lọ́dọ̀ wọn bàbá wa látọjọ́ tó ti pẹ́ ni láti gbá lẹ́nu láti bá lẹ́nu wọn wà ní yẹ̀wúdí nàṣọ́rá yẹ̀wúdí yẹ̀wúdí fún wọn àwọn lè ṣùtà sájú ẹ̀dá ròyìn fìtínà òun bẹ̀fẹ́ ní tó tẹ̀lé wọn yẹ̀húdí náà sọ̀rọ̀ ẹ̀sọ́ra fún wọn àwọn lè ṣùtà sájú ẹ̀dá ròyìn fìtínà òun bẹ̀fẹ́ ní tó tẹ̀lé wọn ìyí ọ̀rọ̀ báyìí sọ ọ́rọ̀ àjíjọ́rẹ̀ ẹ̀rọ pé wọ́n kàn kọrin lásán ni láà ìlàmà zàríkà min mọ́ta ẹ̀ nínú al-Qur'an al ọ̀rọ̀ tí wọ́n sọ nínú kùránì wọn ti mú wàzàrí kàfí sọ́rọ̀ ti alìmran kùrán chapter 3 nǹkan bí fasini fast 100 ọlọ́ni in tó fi ń farí kan nínú lẹ́dínà hútù kìtàdá yàrù dúkọ́m bada imanikom kafirina wa kaifa takfurun wọn tó tila alaikun ayatullahi wa fiqun rasulu wa man ya'tasimu ọ̀rọ̀ tá nàbì sọ fún wa yìí afẹ́bí gbogbo mùsùlùmí ayé ọgbọ́ yìí àdínálẹ̀ islam àbádà agọ̀rí ìbáyìí islam ń jọ tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́sìn àjòjì adẹ́bì sọ bẹ́ẹ̀ wọ́n ní jọ náà gbà nàbì ó gbòjì sí ọlọ́run ó bá wọn ará ayé yahudi ń bẹnu wọn nasọ́ra nasọ́ra ń bẹnu wọn majus majusi ń bẹnu wọn àtàwọn tí wọ́n ní nǹkan pàtó tí wọ́n ń ṣe lẹ́sìn kọjá tí wọ́n bá rí bí à ń bọ omi à ń bọ yẹ̀pẹ̀ à ń bọ yegi à ń bọ ná à ń bọ màlú à ń bọ kété à ń gbogbo oríṣiríṣi nínú ìlú tí wọ́n ti bọ́ jù láyé tó dàbí India West Thailand, bí China tó fẹ́ mọ́ sí kò sí táwọn ibọ̀ wọ́n bọ gbogbo ọdé bí pé jama kò sí tí wọ́n bọ fúláwà ẹ̀rì oríṣiríṣi ni wọ́n sọ́dọ̀ surprise wọn tó bá ti jọwọ́ lójú wáyé ìfọ̀jìrú náà ilá hàn yóò bá tún mẹ́ndò ní lọ wọ́n sọ ọdọ̀ ọlọ́run tí wọ́n máa sìn lẹ́yìn ọlọ́run tí wọ́n tó tàn nábì Isa tàmà sí Jesus ẹmọ̀ pé Isa Jesus ní tó gbà lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò less than 570 years ọgọ́rùn ọdún márùn-ún àti àádọ́rin ọdún kan tó wá bí òun ga tó gba iye ọdún yẹn lọ́wọ́ ànábì ni wọ́n ti ka ẹ̀sìnkẹsìn táwọn ará India ń sìn wọ́n ní lọ bí 330 something million òsà tí wọ́n ní yẹni alìmọ́ mẹ́gbẹ́ ṣe rí ọlọ́mbà ni yọ́nà sí wọn a náà ti kúrò láyé gílọ́sọ̀ yìí tán lẹ́yìn ẹ̀ṣù fún wọn ni balabul Hindi ìlú Hindi alátọjọ́ tó ti pẹ́ tó ti gbajúmọ̀ pẹ̀lú ọ̀sà tọ́ báyìí mẹ́bí ṣe dé báwọn ará yé ń jọ́nà ọlọ́run yẹn anáhùn ala adiyani mọ̀fẹ́lẹ́fà wọ́n sin oríṣiríṣi ẹ̀sìn ẹ̀rì wọ́n ni nígbà náà lọ́hun tọ́lọ́wọ́n bá wá gbé ànábì dìde wọ́n ni kánà mani aslámà ẹnìbọ́dì tó bá wá gbá sùlámù sáà nábì lọ́wọ́ níjọ́ náà lọ́hun lè kó lè tọ́ba kọ́tẹ́yìn lẹ́gbù tẹ́ni yẹn ò bá wù orí kó wà bó bá wà nínú àwọn olówó nítàsọ yìí ọ̀sẹ̀lẹ̀ sí bó wà nínú àgbáríkà nítàsọ yìí ọ̀sẹ̀lẹ̀ sí bó wà nínú àwọn ẹrú nítàsọ yìí ọ̀sẹ̀lẹ̀ sí kódà bó wà nínú ọba nítàsọ yìí ọ̀sẹ̀lẹ̀ sí ni nǹkan náà wọ́n ní mini homes ẹ̀rì àwọn àdúgbò tó ti gbà yẹn àjòjì ní ọmọ ẹjẹ́ àdíbẹ̀ ẹ̀kọ́ jẹ́ máa ẹ̀rì bákan náà bọ̀rí ìbọn ti kọ́ bí láti nínú ọ̀ràn wọn gangan àjòjì ní ọmọ jẹ́ ìwọ̀n ilé yàgbọ́ ń fi nígbò ilé ìbẹ̀rẹ̀ ilé ẹ̀rì bákan náà mọ̀sáfíyàn ní ìsìláàmù yìí yóò wà jẹ́ni tí ń fi ìsìláàmù rẹ̀ pamọ́ tí ò ní fẹ́ fi hàn gbogbo ìtàn yìí náà bàbá wa náà gbogbo ẹ̀lọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ fún wa rí bá bá kan gbàgbé nìkan lókù kí mọ̀ sọ̀rọ̀ kékeré wọ́n ní kọ́ ti àfáàhù ahàlú wọ́n àṣírọ̀ àwọn tí wọ́n kọ́ gbá ìsìlámù lọ́wọ́ ànẹ́bì tèmi náà fi kan kó gbá sí ọlọ́wọ́ báyìí jàmá àwọn ará ilé wọn àwọn aràn wọn mọ̀lẹ́bí wọn wọ́n máa ń fi ìwà burúkú bá wọn lò torí pé nǹkan dédé ó jágójì sí wọn ẹ̀rì ó jágójì sí wọn fọ́wọ́ bẹ́yìn náà kọ́sẹ̀ ní ìlú hakilon tó bá jẹ́ ní abiyì tẹ́lẹ̀ kó tó gbá ìsìlámù yóò máa jẹ́ ní yẹpẹrẹ nígbà tó gbá ìsìlámù bójú olówó tẹ́lẹ̀ ló ti dolówó alábùkù tí ó bá tún wá lówó dọ́gbù ìyàmí ó tún máa jẹ bó bá tún wá jẹ́rú bó bá jẹ́rú tí wọ́n ń pèsè tán yìí tẹ́lẹ̀ ni ó jẹ́rú alábùkù ó ṣe rí gbogbo tí wọ́n gbà sílámù nípìnlẹ̀ ni ẹ̀rì wọ́n ni mọ̀sítàbọ̀ lónìí lè jàfà ó wà dẹni tó yẹ pé gbogbo ìwà àti ìwà dọ̀tí òun láàmọ́ fi bá lò ànábì sọ́lọ́run ń tẹ́jọ́ tí wọ́n fi bá lò tí kírun ní káàbà níjọ́ kan ni àbújáàlì ó sì lè gbé ìgbẹ́ ràǹkómi àpòdùkẹ́ ràǹkómi tó kún fún ìgbẹ́ pẹ̀lú bóyá lèyàn kan lè bẹ́ ìdágbé ẹ̀nẹ́bí sí wà lórí ìforí kan lẹ̀ ó sì gbé láti lórí nǹkan mátàlì àìmọye oríṣiríṣi ẹni tó jọ gba wọn gan wọ́n fojú ẹ̀ dánrin òun tí bó ṣe gbajúmọ̀ tó ẹgbẹ́ tó sí bàbá ẹni tó níyì nílùú Mẹ́kà tó tó ìdílé ìran ànábì sọ́lọ̀ mọ́nà sọ́lọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó gbélé gan náà wọ́n fojú ẹ̀ dánrin níbẹ̀ ni àrídẹ́ ẹ̀kan àwọn náà lékú rẹ̀ wọn náà pa ọlọ́ni òbílé wọn lọ́wọ́ kí láwọn ń pa ní ilé lórí jẹmọ́ nígbà tó wò pa ní lọ́mọ tí ó sì gbé yìí ní dúkìá ọwọ́ pọ́kà ń sọ ọ̀rọ̀ fún yín náà ni lẹ́yìn náà bá nílá ká ìyọ̀rọ̀ ní ẹbí parí ní ẹbí pàdé ọ̀rọ̀ ṣùgbọ́n ìta mọ̀ pẹ̀lú àwọn tí ò bá ti jẹ́ni tí ń fi lọ́m <laughs> ọpọlọ wọn máa ń gúrú Muhammad ní ìṣẹ̀lẹ̀ yẹn Ibrahim ń gbà tó náà bá wọn sọ̀rọ̀ kí ni wọ́n ẹ̀pà ẹ̀sùn náà ilé ẹbí pàápàá náà ní gbogbo sí ẹ̀yọ́ nílà káyò ní ẹ̀yọ́ sábà sọ̀rọ̀ yìí náà fèsì èsì lámọ́ ń sọ ẹ̀mà ẹjọ́ máa fọ̀rọ̀ jẹ́ nítorú ọ̀rọ̀ èwo ni ẹ̀mà páyẹ̀páyẹ̀pá ẹ̀ nílà káyè ẹ̀gbọ́n ní ààrẹ náà ló sún ilé bí bẹ́ẹ̀ fèsì nǹkan mí lẹ́yìn ọlọ́ iná bojú ànábì ní kò mọ́ níwọ̀n bá ká tó wá sọ àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn oríṣiríṣi oríṣiríṣi ẹjẹ́ sáré mẹ́rin kan wá fún yí ìtàn rẹ̀ gbogbo yínà lẹ́gbà òun náà ní kí ni o jùndùkú ìbùnú jànáà dáta ọ̀rọ̀bí allah sára hàn sàbí ò lágbé ní jùndù ìbùnú jànáà dá a ní ọ̀sọ́ fún wa ìyára orójú ọ̀dọ́wọ́ yìí ẹgbẹ́ fọ́mbù ẹgbẹ́ gbé ìsánlẹ̀ ilẹ̀ ìsú lọ náà ọya lóbìnrin kọ́ bàtàwọn ọkọ̀ yìí kí wọ́n sọ ọmọ tọ́sán mọ́lẹ̀ yìí náà ayọ́ jùndù ìbùnú jànáà dá gbogbo yínà lẹ́gbà ẹ̀ẹ̀kàmọ́kó kọ́ rẹ̀ nú ni هنالك المشهور بالإمام أبي الثري الغفاري رضي الله تعالى عنه وأرضاه أبو الثري الغفاري اسمه جندب بن جنادة اللهم بني يونس بابنا kama ní kíyàmà mú nọ́mbà fáwà mùsùlùmí tí tó fi dọjú èyí nọ́mbà wọn ni wọ́n rò fún ilé mú àtàn bàbá wa <laughs> ọ̀nà yóò jẹ́ láti jọjú ìsìlámù ti bẹ̀rẹ̀ káfà nọ́bì sí nọ́mbà 1 ilé ìgbà nọ́mbà 2 kìníkà nọ́mbà 3 nọ́mbà wọn ni wọ́n fẹ́ mú àtàn bàbá wa <laughs> nọ́mbà yẹn kọjá sísọ but bàbá tèmi ń sọ̀rọ̀ rẹ̀ fún yìí àwọn afá ní nọ́mbà rẹ̀ láàrin nọ́mbà 6 nọ́mbà 7 ẹ̀rẹ̀bí ọ̀nà jẹ́ jama nígbàtí ń gúrú ànábí ń lu mọ́ká jama ló wá rán ìlú rífà mọ́ká gifáàrù ní ìlú wọn ó wá rán àbúrò rẹ̀ tàmà sí amúrú ibn salama ó wá rán pé kó wá mọ́ká pé ọlọ́run rán iṣẹ́ kan iṣẹ́ kan wọ́n lọ bá ń sálámí rẹ̀ wá bóòlù ní sí ìṣe amúrúbínú sálámà òun náà wá wá ẹ̀rí ìyá ló pa wọ́n pọ̀ kìí ṣe bàbá ló pa wọ́n pọ̀ ó wá wá sí mọ́ta wá sọ́dí ànábì dáadáa tó gbójọ́ tà ń sọ yìí ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí fọ́gbọ̀n níjọ́ náà lọ́hùn wọn tó mẹ́fà òun náà wá farabalẹ̀ sọ́dí ànábì dáadáa títí tó fi wá wọlé tó ànábì ẹ̀rí wá sọ bí ànábì ogbọ́ ogun tán nábì sọ tó wá padà sí ìlú wọn lọ sọfẹ́ gbọ́n rẹ̀ tàmù sí àbò sáré albifari rọ́bì aláàánú pípé á mo bá lé èèyàn dáadáa ànábì ní ròyìn ó sọ fún wa ká mọ̀ sẹ́bọ̀ ká mọ̀ jẹ òkú mbété ká mọ̀ sọ òdodo ọ̀rọ̀ ká mọ̀ sí wa bí ti ń sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ wà jọmọlúwàbí lásìkò kan náà ló nàrí ìtì ẹ̀fẹ́gbẹ́ ẹ̀fẹ́gbẹ́ náà ti gbéra ńlẹ̀ àbútárì gbóná ti wá sí mọ́kànù ó wá dé mọ́kà tán òun náà lójú ọjọ́ mélòó kan pẹ̀lú àmì náà bí ọkẹ́kọ̀ọ́ arábálẹ̀ ó bá náàbì lẹ́ni tí ò lè kéde tí ọlọ́run ọba fi ràn pé dúró òtù wà lọ sẹ̀rẹ̀ nílẹ̀ yóò bá tà mẹ́bẹ̀ yìí náà wọ́rọ́wọ́ kọ́nà bàbá wá sí fọ́ndéṣọ́ mọ́sálásì àtẹnikẹ́ ọba mọ́ta wọ́n bojú bàbá lọ bàbá àpá mi wọ́n bojú ẹ̀dẹ́ rí nílẹ̀ yóò bá iná bá àpọ́nlẹ̀ bá lè sọ́tà mọ́ka ṣùgbọ́n tó rú gbìyànjú àmàkọ̀lá nàbí sallallahu alaihi wasallam nàlẹ́ ìsìlámà bá dá agọ̀rí ìbàn láàmù ìjọ tó dé ìsìn àjèjì ló bá dé ṣọ̀bú sáré yìí ni ń gbò wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ìjọ lé ìjọ mẹ́ta ara rẹ̀ ògbó mọ́gbé kí lẹ́yìn tí ń pamọ́ nínú dẹ́ ìgbé ti yìí à ilé yìí ṣe ń tẹ́yàn èmi ó lè sọ lá ilaha illallah tí wọ́n náà ò fẹ́ gbọ́ yẹn lè sọ ní kaaba bó ṣe lọ́njọ́ náà ó sọ láìlá ìlàlá oníkà bàbá yìí máa lágbára kàábà dé bòó nìyẹn ẹ̀dàkùn ọ̀rọ̀ gbólóhùn lásán ó lè dìbé lè ẹ̀mà nàyà tó kún bàbá lábá bá yìí ìyàn ní kò sẹ́lò ní tó lẹ́tọ̀ọ́ kẹ́ mọ́ jọ́sì fún ọmọláyé àfọlọ́m èyí sì ń sin nǹkan míì èyí náà kúrú fún pé wọ́n ó lẹ́tọ̀ọ́ kí ìyàn nǹkan míì lẹ́yìn ọlọ́ kìí sí ìjà ìjà sí ìṣẹ̀lẹ̀ mẹ́rin ni wọ́n wọ́n yẹ̀ yàkúyà gan torí ẹ̀rọ lọ́n bí ṣe jì láti náà lẹ́gbọ́n fáwọn akẹ́kẹ́ wá gbé wé ilé ẹ́ ah jẹ́ ń bá <laughs> هذا هو الأصل في الجهاد ọ̀pọ̀lọpọ̀ musulmi wọ́n sì fàṣà ọ́n ti gbà tí wọ́n sún wọn kan gírí ọlọ́run wà ní húsí náà lilladhina yuqatalun ọlọ́run láfún yìí permission èyí tí wọ́n jẹ yìí láti jọjọ́ èyí tí wọ́n fi sínà yìí láti jọjọ́ èyí ẹ̀ búgà sí àgbòsáàbí alìgbèfàárí ó sọ láìlá ìlàlá ọmọ kàbáyì wọ́n lù tó dá fún jọ yìí gbà tó jídá ó padà sọ́dọ̀ ànábì <laughs> ààrẹ balẹ̀ ìjọ kejì oní ànábì máa tún lè sọ lẹ́ẹ̀kan sí ó tún lọ wọ́n tún lù bọ́jẹ̀lú lákọ́kọ́rẹ̀ <laughs> ní <laughs> tó tún dákú ẹ́ ẹ̀rì wọ́n bó sì lọ lẹ́lẹ́kẹta lóòtọ́ wọ́n tó nà wọ́n náà nà lọ́wọ́ ẹnìkan wọ́n sọ mú wọn pé ẹ̀yà ramọ́ta dé ebi òdì yìí tó wáyé pé ebi ní bí yìí ẹmọ́jì òdì yìí mọ́ torí ẹni fẹ́ náà yìí tó bá lọ kú mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ̀mọ̀lú wọn ni gìfáàrù náà pẹ̀lú wọn aráàlú wọn níṣẹ́ méjì dìgbòjà lè ní ọ̀rọ̀ tó lọ́n ti sọ́nu tó látò kùrẹ́ ìṣẹ́ pé ilá fi kùrẹ́ ìṣẹ́ ilá fi hímọ̀ rẹ̀ fi lẹ́ta ṣẹ̀ta ìrìn àjò méjì náà làwọn ará mọ́ta máa fi ń ṣe ọrọ̀ kátàkárà ọrọ̀ ajé wọn tí wọ́n ti ń jẹ́rọ́ tí mọ̀ wọ́n sì kan lọ sí sham wọ́n sì kan lọ sí yemen lẹ́ẹ̀mejì lọ́dún ìrìn àjò méjèèjì ni òun náà ni wọ́n fi ń lówó lọ́wọ́ náà fi ń bọ́yàwó náà fi ń bọ́mọ̀ ọ̀nà lú àwọn abúrúsárí ẹ̀rẹ́gbẹ́gbẹ́ fèrè òun ní ayé náà ló yìí <laughs> wọ́n ti di abúrúsárí lẹ́jọ́ náà tí wọ́n náà mọ́nù inú wa dọ́dọ́ àdínábí ànábìlẹ́gọ́ ànílòkù ní lọ́rùn ọwà padà sílù yí báyìí ìtọ́gbé ní mọ́kà yìí tó gẹ́ lónà tó wá padà sílù wọn wá padà lù wọn lónà wá náà sára islam wá ń spread islam ọlọ́mbà ní yọ́nu sí bàbá náà jàmá ojú àwọn mùsùlùmí rí mẹ́wàá ẹwà lọ ká ìtàn àwọn tó ṣẹlẹ̀ mọ́kà lantan àti ìwàsọ̀ káàkiri aláàkiri àwọn ọdún mẹ́ka kiri ayé tí ó jẹ́ ìtàn bàbá wa nílẹ̀ Yorùbá náà ogun àti wọ́n ti lọ́njọ́ náà bàbá wa tí ọlọ́mọba fi wọ́n ṣe igi ẹ̀sìn tí ọlọ́wọ́ bá ní túrù wọn onáni islam ó fi dúró ọlọ́run kí ó bá ní sàforíjì fún wọn ó bá ní lékún dáadáa wọn eléyìí túnmọ̀ gbólóhùn ànábì tó ní ìnáàlì islam bádáha gọ̀rí ìbáni ànábì ní islam ó bẹ̀rẹ̀ ní kíni ó lẹ́sìn àjòjì ó wá sọ gbólóhùn kan tó tẹ̀lé yẹn ó ní wàsàyà ó do gọ̀rí ìbáni kàmà bádáha ṣùgbọ́n kò pẹ́ tó jìnnà lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ṣe farada yìí tí wọ́n jẹ ìyà yìí òun náà lọ́lọ́wọ́ bá fi gíní o àázọ́lọ́hù azọ́wàjálà islam ọlọ́wọ́ bá padà gbé yìí fún islam ọlọ́wọ́ gbé yìí fún islam wà kásọ̀rọ̀ ansọ́rùhù wà aláhàlì haq àwọn tí wọ́n wá ń jẹ́ musulmi wá ń pọ̀ sí ẹgbẹ́ bí ayé àtàwọn bàbá ma ń islam ní tìkẹ́tìkẹ́tìkẹ́ especially nígbà lọ́gbẹ́jẹ́ ìlú madina ipa àwọn kèfèrí gan ọ̀ká máa ó ti bú takọjá sí sọ ẹ̀yàn ń gbá ìsìlámù káàkiri káàkiri jẹ́ jẹ́ pàà lẹ́bì ní rìn lọ àwọn èèyàn kan wá láti ìlú kílù káàkiri ni àwọn bá lẹ́bì Madina tí wọ́n máa bí ẹwà gbá ìsìlámù ní délégéètì délégéètì níjọ níjọ níjọ níjọ ẹgẹ́ bọ́lọ́mọ bá ṣe ń sọ ní tí òfin àríbá nàbí jáde láyé bá nàbí jáde láyé tán ọba bírí gbapò fún ìyẹ́ ẹ̀kún sprẹ́dì nígbà ọmọrù gbapò fún ó tún bú rẹmúrẹmù kọjá bá ṣe rú nígbà wá dayé Usman ó tún bú rẹmúrẹmù sí ẹ̀rì gbò dáyé hálì ó tún bú rẹmúrẹmù gbò tí adásko mọ̀ àríyà rọ́dí aláta ààrin ó kọjá bá ti ẹ̀fẹ́ ti ẹ̀ ó lọ fáà tí ebé kí ni ó ti dé Spain ìyẹn Europe sọ̀dẹ̀ bí ápùn ká gbogbo ẹ lọ àwọn èèyàn ti ń sí àkọrin tó bọ́lọ́n ti gbé kalẹ̀ fún nàbì sallallahu alayhi wa sallam alẹ́bẹ̀rẹ̀ bọ́t wàtàyàwódù láàrin àwọn èèyàn kan tí èèyàn kan kódà ń gbà mí wọ́n lè jẹ́ mùsùlùmí tí pé ọmọ ìyá wọn ó mọ practice nǹkan kan àwọn ó sì máa ṣe mọ̀ pé ẹgbẹ́ ìwé fún wa lélẹ̀ ní ọ̀rọ̀ tí fáwọ́sí sọ lẹ́ẹ̀kan ọlọ́run ṣe gbogbo amínàlùfà ìzí jama ní àwọn ẹ̀rí nígbẹ̀rẹ̀ ìgbọ́n irú ilé ìbáyìí ní irú ọ̀ tẹ̀kínẹ́kì wọlé ní tẹ̀kínẹ́kì gan pọ̀lú tẹ̀kínẹ́kì ni ẹ̀ṣẹ́ ọlọ́run tó gbà náà wà tí èbá wá fi pẹ́sìn bá jájò jì jàmáà báyìí náà bí ṣe ní yóò tó padà di àjòjì ṣe pé ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ìmọ̀ mọ́lì tí yóò sọ lójọ́ ní ojúra zikiru rẹ̀ ṣáfi yóò sọ amọ́dọ̀ máa ń bà ní ọ̀sọ́ pèsè ẹ̀ máa sọ pọ̀ ọgbọ̀ tó dájòjì fáwọn kan ni kò ní yájòjì fáwọn ẹlòmíì sọ̀nẹ́bí ni wàsàyàwó lùgọ̀rí ìbánkà máa bádà hàn ìsìláàmù yóò tó padà wá alábìnrin fa túbá lílgùrọ̀bá túbá lílgùrọ̀bá wa kalimatu túbá ayyuwal ikhwa ma náà gudun túbá tán nábi sọ́ni wadá ni farhun wa qurratu aynin wa maza wa husnul aqila wadá ni ìdùnnú ayọ̀ àrífìtì ojú ìgbádùn àti àtibọ̀tán rí kó mọ̀ jẹ́ fàwọn tán bá sọ́ra wọn bí àjòjì ìjọ́ sí ìsìlámù padà bí àjòjì tí wọ́n náà wà ní àwọn táwọn èèyàn máa wò tí wọ́n máa kọ́ ẹ̀yìn owó ìbọ́dà ń sẹ́yìn àwọn ah, ọ̀rẹ́ ìgbélé ilé mi ò ní gbọ́ láyé láyé ọmọ kan tí ó lò dábùn méjì òsì oṣù méjì ló pẹ̀rẹ̀ òun náà ń ṣe láyé láyé lọ́wọ́ Muhammadu Rasulullah ó ìfà fún wọn kankan ọmọ òun nílò dáàbù ó gbé igun ni àbí ìṣẹ́fọ́ àbómo pàyà àbómo bí àbómo tíríkìrì àbà àbóǹtasẹ́wó ni ìlóyẹ̀kẹ́ ẹ̀ríkẹ́ mọ́ ìbànújẹ́ lórí yìí ìlóyẹ̀kẹ́ gbàlùkẹ́ mọ́ ìdónúkẹ́ padà àdúgbò pẹ́kọ́ ọmọ sórí ọmọ mẹ́lẹ́wẹ́ yìí ó kọlé ní pé kó mọ kọ́ fara nọ́mbà bọ́lọ́wọ́ bá ti fẹ́ lóbìnrin tí ó gbà sí ìyàn lẹ́nu ọlọ́run wa rọ ti yín fún yín ni ẹ̀yin òtún gbọ́ sí gbọ́rọ̀ yàrá ẹ̀mọ́ dúpẹ́ ẹlẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀ bá sun aṣọ nínú ẹ̀mọ́ yẹn òdílọ́ ti sáṣọ ọmọ náà lọrin nítọ́líkẹ́ ìwẹ̀ lẹ́mú ni àbẹ́ ń gbọ́gbọ́ gbúgbọ́ lọ́dọ̀ àwọn afá tí wọ́n ìtẹ́lẹ̀ bí ẹni ẹ̀bí èèyàn gbogbo afá káfá tó bá ń sọ bí òsìn tí ń jẹ́ jágbó afárasá ìdálọ́gbà ọ̀ àti the series of lectures lórí ẹ̀rí lọ́ka kùránì rẹ̀ dáadáa ọlọ́run ti sọ́nà sọ́rọ́tù náà ìsọ̀nà sọ́dún hazard àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmúra obìnrin mùsùlùmí èsì tí èèyàn máa ń deliberate èèyàn máa ń ná ẹ̀yìn sẹ́sẹ̀ ṣe ni ẹ̀ àti kékeré rẹ̀ ti máa fi kún ọmọ ibi dún ìdàgbà ìta gbọ́dí bá ara yàwó kàwúwa nílẹ̀ yìí lórí ẹ̀ ní kò fọ̀fílẹ̀ àdéhùn ọlọ́run ọba fóbìnrin mùsùlùmí bí ṣe múra mọ́jẹ̀kọ́ tọ́lọ́run gbé kalẹ̀ fóbìnrin mùsùlùmí wọn ìmúra tí wọn ò mú tó kò àti ká sọ fún ara john tí wọ́n kọ́ wọn ó lè mọ́ ya wọn náà tó bẹ́ẹ̀sì ló yí ọ̀pọ̀lọpọ̀ míì náà níjọun fáàrí ló ṣe kíni o nígbà ọ̀pọ̀lọpọ̀ ọkú lọ kí la fẹ́ lò lábẹ́ òná lọ́rọ̀ àndọ́gì tó ní kọtúbà nílùú gọ́ràbà ìgbádùn ayọ̀ oríire àtibọ́sánrí kó máa jẹ́ ti kíni o gbogbo ẹnikẹ́ni tó náà bá sọ rẹ̀ dàjòjì ládùúgbò tí ìsìláàmù ti ń jájòjì sáwọn èèyàn tí n tẹ́mi ànẹ́bì mú wá ti ń jájòjì sáwọn èèyàn ẹ̀rì tí wọ́n náà wá ń pàtìsì kádù ànábì ó lè máa ṣẹ lórí rẹ̀ eléyìí tọ́ka sí fún wa pé a kì í fi identity ẹni níta gbé wá tá a fẹ́ practice àìsí pamọ́ kò sí níta ń ṣe tí ọ̀dá tí yóò mọ̀ ní ẹ̀ ẹ̀mọ́ mọ̀ jẹ́ rí pé wọ́n náà ń ṣe ẹ̀mọ́ jẹ́ à nígbà táwọn tí wọ́n ń ṣe tí ọ̀dá tí wọ́n fẹ́ yàgbò káàkiri síríìtì tí wọ́n fi hàn síta ṣe ń tàbí lẹ́bí gbé láwà lọ́wọ́ láà máa fi pamọ́ torí kí ní mọ́bàá fi àtòkán fi pamọ́ ní wọ́n ti lo tàmọ́ nìyẹn kọjá lù mọ́kà a máa tọrọ ká mọ́ra padà sáìdá tí ó kò kí wá sí rúgbà tó àmùsùn nílò ìjọjọ́ láyé ànẹ́bì tí wọ́n máa fẹ̀sìn wọn pamọ́ a máa fi hàn síta torí àyè fi àdẹ́ntítì ẹni pamọ́ bàbá náà fẹ́ wọlé iṣẹ́ kan ni a so bá ṣe jẹ́ ẹ̀yàfẹ́ gbàṣẹ́ kan ni a so bá ṣe jẹ́ ẹ̀mọ́ fi pamọ́ ń tọ́lọ́pàá ní òjẹ́ tiwa ní òjẹ́ tiwa láyé a sì dúgbẹ́ fọ́lọ́wọ́ ọba òpin tiwa náà kéré kílẹ̀gbẹ́ wá mẹ́ta wò ní àdúrọ̀wò láàmọ́ pàtàrà wá jẹ́ àìdí àtẹ́ntítì níbi tó ti fẹ́ ṣe kíni tó ti fẹ́ gba fẹ́ ẹni àjòjì nínú iṣẹ́ tó fẹ́ gbà ìsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà só àtẹ́sí ti ẹni àìjẹ́gbùrọ̀ báwọn yẹn ló bá sọpọlọpọ ọmọ mùsùlùmí ìjẹ́ tọ́lọ́n kó mọ̀ sí ti wà bẹ́ẹ̀ ìjẹ́ sáré fọ́rọ̀ ọmọ ìyá wa kan sàpèjúwe síwájú ká tó lè gí wọn ọjọ́ sí lọ jama àwọn DHL àti nílẹ̀ ń pè wọn àwọn tọ́mà ń post lẹ́tà káàkiri DHL ẹsẹ̀ wọn ìyáfà ọmọ ìyá wa kan bẹ́ẹ̀ alásùnmọ́ wa dáadáa ẹni tó lìdí DHL yẹn ní Europe ni òun pẹ̀lú ẹ̀ wọ́n jọ máa ń ṣe meeting torí pé company yẹn ló fi ń ṣiṣẹ́ wọ́n jọ máa ń ṣe meeting ọmọ Nàìjíríà ọmọ Buhara ọmọ ìlú wa kan ní bá tó dáṣọ ẹ̀ gbogbo iná lẹ́sùn ní ẹgbọ́n Europe ní ayọ̀ ń òun báwọn èèyàn bẹ̀ ni a tó wá bá ń bẹ̀gbà tí òun tán rí pé òun náà bá sábà pé sábà tí ń ṣe ní tí ni ó máa ń lè kírun àwọn mùsùlùmí táwà ń bẹ̀ láti hide identity wọn àwọn náà bá ní àwọn náà fẹ́ máa lè kírun ọ̀gá wọn bá yọ arí pé lónà ah ilé nìkan ló máa ń ṣe èyí ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ wà tó rí pé oúnjẹ ìṣẹ̀yìn náà fẹ́ lọ mílíọ̀n mm, mm, mm, dẹ́yìn kí ló tún máa débẹ̀ jàmá wọn ò fẹ́ jẹ́gẹ̀ rí ibù náà ni ti ní tẹ̀gẹ́ ah, ah, nìkan ló ń lè شيخنا عبد الله خياط ولهم بني فرنكي بنا وكان من كبار الأئمة الحرم في مكة إنه أسبافا له حرم من مكة أبنا رجال الله ولهم بني يرجو إنه ترى هو سنوات سطارات وكان نصرانيا من قبل فأسلم وأحسن إسلاما kiri yóò rí tẹ́lẹ̀ kó tó gba islam ó wà fún islam ẹ̀kì ẹwà máa tí ó tẹ́lẹ̀ ní uk ní europe ń bẹ̀ náà ní london àwa apply sí company nígbàtí ó máa lọ sí interface ó wá wọ sàǹkọ́dọ́wàdì ní àti ẹni kíláàsì alọ́wà súùtì bí ọdá asòkùn márùn bí ọmọ ẹran awọ kọfà súùtì ó black ní gbogbo ma ṣáì bí ó mọ́dán gbogbo ogun ilé ìwà wọjà làmíà ó tún wí láwà ní ìsì ó ìsòfin òmọ́lẹ̀ àti ní sùsà ọlẹ́fẹ́ sí interview nígbà wá sí interview fún gbogbo pressure tí wọ́n fi pátá kò sí ìdí ọgbà ọgbà gbogbo ẹ̀ tẹwárí tí wọ́n tún bí tí ó sì yẹ kó sọ ìtọ̀ ẹ̀mì lè sọ o lẹ́yìn gbẹ̀ bèèrè pẹ́ṣọ́ yìí ìdán ọlọ́lẹ̀ ní kẹ́ gbà mí o mo kẹ́ ṣe ń dá yín lójú pé kọ̀ ẹ bá gbà mí o wákàtí márààrún mi èmi ò máa fi kò ní jálé sí o bẹ́ẹ̀ tẹ́ wò mí yìí kí sẹ́yìn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo gbà sílámù mi wọ́n bí ilé rẹ̀ gbogbo orú nǹkan gbogbo tó yóò máa gbé sínú èdè yàn ó sọ gbogbo ẹ̀ka lẹ́lẹ̀ jàmọ́ nígbà tí wọ́n padà mọ́ sọ́pìlìsì àwọn tí wọ́n mú ni ó kọ̀ rẹ̀ nọ́mbà 1 ní àwọn tí wọ́n mú ohun tó sọ fúnra rẹ̀ wá bèèrè lọ́dọ̀ ẹni tó ṣe ń tàfí fún pé kí lẹ rí gan pẹ̀lú gbogbo tí mo display tẹ́ fi mú mi tó já sóbì ní nọmbà wà tọ́ ni àwọ́ ìdá àti mímọ̀ ẹ̀ olóògbé ojú ti ẹ̀là ń fẹ́ àbọ́ àti ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀dá ọ̀há ìdìbò ti jẹ́ fún wa sàn láàárín àwọn bàbá ilẹ̀ Yorùbá wọn ló lè ní mú ní pẹ́ kọrùn ẹ̀sìn rùn ó sọ bó ṣe jẹ́ sàn yẹn òsì ní ọmọ gbà wọ́n gbà kí wọ́n là ní ayé ti kájúwá sàn kọ́ńpẹ̀ rádùrádù kan Nàìjíríà iṣẹ́ ẹwà lé ọ̀gá lé fẹ́kan ẹ̀ndẹ́rú ẹ̀ ẹ̀ẹ̀lẹ̀ tó wákàtí márùn-ún ah tẹ́gbẹ́ mẹ́rin tẹ́gbẹ́ márùn-ún tẹ́gbẹ́ mẹ́wàá tó bá dàbí kẹ́ nílé ẹgbẹ́ lọ́sọ́dọ̀ gọ́ọ̀nà Lagos State ìjọba Lagos State you sọ pé amọ́nsẹ̀sì why ní kápásọ̀ gbúgbúrú company ẹ̀ka company kúlíkúlí factory bọ́ọ̀sì jẹ́ jíjẹ́ bí ò bá fẹ́ rẹ̀ ọ́ yàgbé company ẹ̀kọ́ Nàìjíríà ni ọmọ Nàìjíríà lẹ́sìn ni wa ilis ẹlẹ́sìn kan so wáyé jẹ́ ìdí ní àwọn tàbájẹ́ mùsùlùmí ni àwọn free láti kékeré láti kí wọ́n kàtí márùn-ún agbẹ́yìn dúkìá ni àbátorí pàṣíṣẹ́ ní àtúgbàlùkì àmà wà jẹ́ ni tó gbórùn nǹkan yẹ ló yẹ kó yí ọ̀pọ̀lọpọ̀ ayé àìdí àti àdẹ́ntìtì ẹni kí sì ló máa ń fa ẹ̀fẹ́ àwọn gùrọ̀bà jama akan sí mọ̀kọ́ bímọ ni Allah subhanahu wa ta'ala ìta gbọ́lá sọ́lá iná ọlọ́njẹ́ wúlò fún wa ó sì wá kó mọ́ sí wá ní àwọn àjòjì sí lábúrú kò sí wá lọmọ lẹ́yìn ànẹ́bì lórí tó àti lódodo tó wá jáde ní gbogbo dáadáa yìí láyé àti láti kìíyàmà àwọn àtàwọn ọmọ wa àtàwọn àwọn ọmọdọ́mọ wa káfí pàdé sáà jẹ́nà sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in Ọmọ torí pé bàbá àǹfààní báyìí àìkọ̀ọ̀kan láì náà ni wọ́n máa ń jẹ́ bóyá ìdè tó yíò oṣù báyìí àdúgbò àpàdé nǹkan bíkì àwọn ó ti jẹ́ lórí rẹ̀. Àwọn ní ìdíṣẹ́ ìṣàwọn àbáwà sọ̀rọ̀ láàrin lọ. Mo kọ́ tó máa dáǹkà nípa wípé ìṣàlá tó bá lè gbọ́jú láti jẹ́ ìkẹ́lẹ́ àwọn ìgbọ̀nwà ìgbésí ayé ló sì rọrùn. Èyí tó ìpò lè ní ó sì wà ní ìjẹ pẹ̀lú rọrùn. Arábìnrin kan nígbà ìdàmúsí náà ni wọ́n fẹ́ bá àti ewu Mánígà. Nígbà tí ó lè wọn àti dáàbò ẹ̀rọ àti tó dúró sọ́ọ̀tù, ó ṣàlàyé gbogbo láàwá ìfẹ̀rẹ̀ tó wá ní pé tó wà ní ìtọ́bù ìsinmi ìlú òní gbàhálà ìyẹ̀dàkùn ọdún ẹ̀lú ọ̀rọ̀ kí wọn kó lọ wọ́n fún mọ́ ìmúra mùsùlùmí pàmò mọ́ nígbà tó bá mọ́ ìdáfíkà pápọ̀lẹ̀ lórí tó ní ilé kó ọlá ní ó wá ní tó wá jẹ́ ẹ̀yí tẹ́lẹ̀ ẹ̀sìtẹ́ ìlú a àìjẹ̀ ẹ̀sìtẹ́ ọmọ ẹ̀yí tẹ́ ọkùnrin àwọn obìnrin ṣùgbọ́n bí ṣe bí

pẹ̀lú nylon ilé ìjẹ́ títẹ̀rí ìlàìtú ti ìtù yìí àtùmọ́kùn tí mọ́tàlá sí látọ̀dọ̀ èmi nílà yìí kó káàkọ́ mẹ́rẹ̀ ìwọ́n náà dákùn fọ́lọ́mùjọ ilé ọlọ́run wá ní àwọn ọmọ àgbà aláì tọ́lá yóò sá ètò sí ta rẹ̀ sí àríkẹ́ ìkan ṣùgbọ́n wọ́n ní bẹ̀rẹ̀ sí àwọn tẹ́kùn wa ní látọ̀dọ̀ àwọn àwọn náà ti fi kó káàkọ́ mẹ́rẹ̀ mọ́jọ kúlọ̀ wọn rẹ̀ ló mọ́jọ láti ní ní abẹ́gbẹ́ ẹ̀ tó bá ní ìbéèrè ìbéèrè ọ̀kan lọ́dọ̀ ọkùnrin ọ̀kan lọ́dọ̀ obìnrin ẹgbẹ́jẹ̀ kí náà owó mọ́sálásí ẹgbẹ́ bá gbásọ́ owó dáwà ẹgbẹ́ gbásínú láìlọ́n ṣáàdà ẹgbẹ́rẹ̀ Gbogbo ọjọ́ mọ́ lè gbogbo wa. Náà, ó wà ká pàdé lọ́dà wọn láti gbogbo. Yóò tún wọ́n wà ká pàdé lọ́dà wọn láti gbogbo. Táwọn ará ní bóyá àwọn tó rẹ̀ láti wá bèèrè sí ọ. Ẹni ìṣẹ́ tí ọ̀pẹ́ tó gbé bá ní, tó bá jẹ́ àjò, ẹ̀wọ̀n mọ́rin tí a máa ń ṣe ah, ṣe àjòjò Algoroba, àwọn ìgbòròbàtò, ń tàà màá sí kí nǹkan jẹ́ àjòjì ní ẹgbẹ́bà náàbì ṣe sọ. Àwọn àfáà ní gúrùbàtà náàbì sọ ń kọ́ lẹ́ìsàtí Amadan ah, Mustahkana kéfẹ́ tí ó generalize lórí gbogbo mùsùlùmí yóò mọ̀ jẹ́ bẹ̀rẹ̀ ìgbù fáwọn kan kò ní jẹ́ fáwọn ẹlòmíì mọ́lú bí ò jẹ́ àjòjì fáwa ṣùgbọ́n gbàtí ó bẹ̀rẹ̀ níjọ́ tó bẹ̀rẹ̀ àjòjì ló jẹ́ fún àwọn tó bá láyé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ yẹn ló fàdó já pé ọgọ́rùn alákọ̀ọ́kọ́ tà náà bí lò kò sí ní jẹ́lẹ̀ ọgọ́rùn ẹlẹ́kejì kò sí ní wọn ò mọ́ àbúrà nípa wọn ò mọ́ amọ́dọ̀ ń bà ní wọn ò mọ́ ṣáàfì wọn ò mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní kò sójú wọn tó tó kò tẹ́lẹ̀ láyé wọn so àjòjì ni ó ma jẹ́ ńjọ́ tó bẹ̀rẹ̀ lọ́dún àwọn mùsùlùmí tí wọ́n bẹ láyé ńjọ́ so ìjájòjì yẹn wá ní iná ni ó ma wà nílẹ̀ lọ kódà kó ti ẹ̀jẹ́ gbajúmọ̀ lọ́dọ̀ ti wá lé ní torí abẹ́lọ́wọ́ Kí wọ́n ní ìdájọ́ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ kí a máa gbásùkọ̀ ara wa lórí ìyẹn ni. Wallahu a'lam. Náà. Bákan náà ẹ̀dọ̀ wọ́n ní ìkẹ́kọ̀ọ́ṣà lè mọ̀ pé nípa kéèyàn lè mú kàn fún wípé àwọn kan ní ẹgbẹ́ bá ti mú mọ̀ mú kò ní ìgbó sílẹ̀ mọ́ àbí kí ní kẹta ẹ̀dá kan wọ́n ló wá káwọn lè mọ̀ nípa táwọn kan wọ́n lè mú kò ní ìgbó sílẹ̀ mọ́ lórí ọdún náà dé àbúkù ó ní irun gan funfun ewu náà lè ń jẹ́ bẹ́ẹ̀ wọ̀ṣẹ́ ìbá ayíwá lè kọ́ òṣìṣẹ́ ìbá rìsáàlá tó lù lẹ́tà fún ni ní ẹ̀wà ti gbà á kẹni ẹmọ gẹ́sìlẹ̀ di àtẹ́lì táì ọ̀sán ní òyà ni òru ní òyà ni alẹ́ ní òyà ni ìyálẹ̀ táì ṣùgbọ́n lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo irun kọ̀ọ̀kan tó yẹ gúlárọ̀ rẹ̀ ní ìyàn ẹ́ àgbéga nípò ní ó mọ̀ jẹ́ níwájú ọlọ́m fẹ́ni jẹ́ muslim so látàrí ilé bá ti sílẹ̀ kó tó yewú bá tí ó padà gẹ́rú mọ́ wa ní ẹ̀kẹ́ lẹ́nà látò fi ilẹ̀ o ṣùgbọ́n ìtù tó tọ́ mẹ́mẹ́ ọ̀kọjá pé sá lè pa àwọ̀ rẹ̀ dà a lè pàdà sí gbogbo àwọ̀ káwọ̀ ìtawà bá àti nínú àwọn afáàmì tí wọ́n ní kò sí kàrà kankan mẹ́ èèyàn lè padà sí bláàkì náà abálọ́ àbábọ̀ wọn ní kan ṣùgbọ́n lè fa àwọ́ndà ọba sọ di green white green Nigerian flag ọmọ ìfẹ́ ìlú rẹ̀ dáadáa ẹ́ náà sì yẹn ò kí lọ́fà láti ní ọmọ sí èyí gbé lọ́sùn kan lórí ọmọ sí ń sí so wọ́n bá ti padà ọmọ kọ́lọ̀ kan ọba ti gbogbo ẹ̀ green hmm, hmm. gbogbo ẹ̀ golden column àbí brown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, àbí pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, black yẹn náà àdínà àfáà tí wọ́n ní ogoro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ sí pé mọ́kìrò akórira ẹ̀ àti slice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Allahu náà. Àwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ sọ̀rọ̀ àlẹ́ ìgbà tí ó lọ́ọ́ fi wọn àtòrò ìwọlé nínú pé agbègbè ìdílé ní ìlọ́sìn fún ọ̀rọ̀ àlejò aláwọ̀ lórí ìtàkùn òbí àwọn àlọ́ tí wọ́n ń ṣe àwọn ará tó bá dẹ́gbẹ́ sílẹ̀ ní ìwé ìwà inú sùn bọ̀.